Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ mi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣíǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá múrí nǹkan fìrí, bàbá rìnrìn ẹ jẹ́ ká sọ pá rìnrìn. Ogúnnágùgbò ni Dr. Ọlálékan Sàlámì ti ń dá tọ́ lẹ́nu ìgbín tó bá di ọ̀rọ̀ à ń gbé àṣà Yorùbá lárugẹ. Pàápàá jùlọ tí a bá ń sọ̀rọ̀ nípa ewé àti egbò ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa wọ́n ṣe ṣe láyé àtijọ́. Láì fi nǹkan kan kún, láì yọ nǹkan kan kúrò. Ọ̀gá ni Dr. Lékan Sàlámì. Ọwọ́ ló ṣẹ̀ṣẹ̀ mọ̀, ó ti pẹ́ ta tí ń bẹ lẹ́nu ẹ̀, ṣùgbọ́n bí èèyàn ò bá farabalẹ̀ dáadáa, ohun tí à ń sọ kò lè yé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa gbọ́ fídíò mi tó ṣe pé, eh, WhatsApp number tí mo bá pè làwọn máa ń sáré mú tí wọ́n kì í listen sí ọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ mi ó nílò kí èèyàn farabalẹ̀ kó gbọ́ dáadáa, kó mọ ìdí ta fi ń ṣe àwọn fídíò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe fídíò ní orí social media tó ṣe pé ohun tí wọ́n fẹ́ jẹ, òun náà ń wá. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe fídíò tó jẹ́ pé customer ló ń wá, òun gan fúnra ẹ lè má mọ̀ pa ohun tó ń sọ. Àwọn kan sì wà tó jẹ́ pé, eh, subscriber làwọn ń wá tí wọn àbí viewer. So ohun tí ẹ bá gbọ́ lẹ́nu wọn kò láyọ̀lé á sọ ohun tó dùn lọ́pọ̀lọpọ̀ èèyàn náà máa fi láwọn fẹ́ gbọ́ ó pọ̀ nínú àwọn ìyá ọ̀ṣun bẹ́ẹ̀ sì ni ó pọ̀ nínú àwọn babaláwo àwọn ọmọ kéékèèké orí social media àwọn náà nǹkan táwọn náà gbọ́ lórí social media náà máa lọ ṣe fídíò lé lórí ẹ mọ̀ pé gbogbo nàìjíríà àti di content creator ń sìn so kì í ṣe gbogbo ohun téèyàn bá sọ online òun náà ni ó ṣe é gbámú ẹlòmíì á sì sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ dáa láti ilẹ̀ tó bá débì kan á ní ẹ òun ò lè sọ tán tòun fẹ́ gbowó ẹ pé nọ́mbà báyìí báyìí èèyàn fúnra ẹ̀ á ti mọ̀ pé eléyìí ní tó fẹ́ jẹ ló ń wá dr lẹ́kàn sálámì kì í ṣerú àwọn èèyàn báyìí ẹgbẹ́ tí ó so gbogbo ọmọ yorùbá papọ̀ ẹgbẹ́ ìyìn àpolówó ló yẹ ká máa ṣe àwọn fídíò yìí ó wá nílò kí èèyàn farabalẹ̀ kó lè mọ ohun tá à ń ṣe èyí ni láti kéde fún wa pé dr lẹ́kan sálámí ó ti gbé ẹgbẹ́ kan kalẹ̀ orúkọ ẹgbẹ́ náà òun náà ni association of Yoruba indigenous theatre art practitioner bá a ṣe rẹ́gísítà ẹgbẹ́ yìí lọ́dọ̀ ìjọba rẹ̀ itap ò ní abbreviation ẹgbẹ́ náà ní tá a ṣe gbé ẹgbẹ́ náà kalẹ̀ òun ni pé àwòye pé gbogbo àwọn ẹ̀yà ló máa ń ní nǹkan tiwọn gbogbo ẹ̀yà ló ní ẹgbẹ́ òṣèré ìtàgé tiwọn tó sì jẹ́ pé àṣà tiwọn náà ń polówó ṣùgbọ́n Yorùbá kò ní ẹgbẹ́ kankan tó ṣe pé àṣà Yorùbá ló ń polówó àmúlùmálà ni wọ́n ń ṣe nínú ẹgbẹ́ òṣèré Yorùbá kówó ṣàtijáde ni tó bá yẹ pé ká mú àṣà Yorùbá ká sọrí ẹ̀ mọ́lẹ̀ lówó máa fi jáde àwọn èèyàn á ṣe o tó bá sì jẹ́ pé ká àṣà Yorùbá lárugẹ lówó máa fi jáde àwọn èèyàn á ṣe é èyí ló wá yẹ ká dá ẹgbẹ́ kan sílẹ̀ pé ẹgbẹ́ yìí ò ní nǹkan míì tó ń ṣe ju kí ó jẹ́ ẹgbẹ́ tó ń gbé àṣà Yorùbá lárugẹ àti pé kó sì ẹ̀ńtàtẹ́ẹ̀nì àwọn ọmọ Yorùbá nìkan tábà sinimá mi ẹ̀ rí pé kò ṣeé wò pẹ̀lú ọmọdé ṣùgbọ́n sinimá tó máa ti ara ẹgbẹ́ wa jáde kò ní rí bẹ́ẹ̀ èyí tó ṣeé wò pẹ̀lú ọmọdé òun ni ó máa ti bẹ̀ jáde kò kì í ṣe owó owó láàmú sáré nítorí pé à ń retí àwọn ọmọ Yorùbá láti lè máa bá wa gbé ẹgbẹ́ náà lárugẹ. ITAB tiwantiwa òun ní ẹgbẹ́ náà. Ẹgbẹ́ yìí ó wà fún òṣèré orí ìtàgé tó ti ń ṣe eré tẹ́lẹ̀ àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe eré kalẹ̀ láti lè máa gbé àṣà Yorùbá lárugẹ. Gẹ́gẹ́ bí ṣe mọ̀ pé gbogbo ohun tí ó bá ti gbé àṣà Yorùbá lárugẹ, òun ló máa ń jẹ ìyìn lógún. Mi kì í sọ̀rọ̀ ẹ̀sìn there is freedom of religion ẹ̀sìn tó bá wù ẹ́ kó ṣe ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ àṣà Yorùbá ojúṣe gbogbo ọmọ Yorùbá ni kí wá làwọn èèyàn kí náà lè máa retí gẹ́gẹ́ bí àǹfààní tán bá máa jẹ nínú ẹgbẹ́ náà ẹgbẹ́ ITAB a máa ṣe àwọn sinimá tó ṣe pé àwọn nǹkan tí a ò mọ̀ nípa àṣà Yorùbá yóò máa fi yé wa bí àwọn òwe ilẹ̀ Yorùbá bí àwọn àròkọ ilẹ̀ Yorùbá àti àwọn bí oògùn ṣe ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá. Tẹ bá wòye, ẹ rí pé táwọn tí wọ́n bá fẹ́ ṣe sinimá, tí wọ́n bá fẹ́ ṣe sinimá, ohun tó máa ń pọ̀ jù níbẹ̀ òun ní kí èèyàn lo oògùn ìbílẹ̀ kó wá ní problem, kó wá jẹ́ short náà máa ti fún ní solution. Òun ló pọ̀ jù nínú fíìmù Yorùbá. Irú àwọn sinimá yìí òun kọ́ là ń sọ. À ń sọ̀rọ̀ àwọn sinimá tó ṣe pé àṣà Yorùbá ni ó máa gbé lárugẹ. Bákan náà, àǹfààní táwọn èèyàn tún lè rí nínú ẹgbẹ́ wa òun ní pé tí bá ní YouTube tó ti gbòòrò dáadáa, ẹ̀ tó wá nídi producer tó lè produce film, ẹ̀ tó yẹ pé a máa submit ẹ̀ master ẹ̀ fóun, òun a lè fi sí YouTube òun tó ṣe pé táwọn èèyàn bá wò ó, ìlọ́polọ́pọ̀ owó ló máa rí ń bẹ̀ tó sì jẹ́ pé òun ló máa ní master film náà títí ayérayé. Àwọn ààyè wà láti bá wa dòwò pọ̀. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó pé tí wọ́n bá kó irú owó bẹ́ẹ̀ fún pé kó bá wọn ṣe fíìmù ó máa sá lọ ṣùgbọ́n eléyìí association la pé kò síbi tí association fẹ́ sá lọ àti wípé eh, Dr. Lẹ́kan Sàlámì Odùnímí ìkìṣà ìmọ̀fólókò aláàfin ìṣẹ̀ǹbáyé worldwide bó ṣe YouTube lẹ́tẹ̀ orúkọ náà sí fọ́tò mi ni ó gbé wá fídíò mi ló máa gbé wá bó tẹ̀ sórí Facebook bákan náà ẹ̀wà rí fọ́tò mi tó máa gbé wá Pàápàá jùlọ èmi ni mo ní ilé iṣẹ́ tá ń pè ní Ìlànà Ìṣègùn Ìbílẹ̀ Herbals. Ìwọ tẹ̀ sórí Google wà á rí máa gbé mi wá. Dr. Lekan Salami kì í ṣe tí ó lè sálọ. So ìwọ tó bá wá nífẹ̀ẹ́ sí àti máa kópa nínú àwọn sinimá wa gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé, ìwọ náà kàn sí mi lórí WhatsApp mi pé mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ITAB. WhatsApp nọ́mbà mi ni 080285651 eight eight ẹ jẹ́ ká wá bọ́ sí ojú àgbàmì ètò oògùn tí mo fẹ́ kọ́ wa òun náà ni oògùn kan tí Yorùbá máa ń pè ní òkìgbẹ́ kí là ń pè ní òkìgbẹ́ òkìgbẹ́ ni oògùn ìbílẹ̀ téèyàn máa lò tọ̀mọ̀ṣàládàá tí ó sì ní bù ìwọ tó wá ń gbọ́ mi farabalẹ̀ oògùn yìí ṣe tán fi ń fa wàhálà kiri àbí tí máa nítorí pé òun ti ní òkìgbẹ́ a máa lọ fi àdá sára ẹ tó bá ṣẹlẹ̀ lójijì òun ni oògùn yìí wà fún bá a bá fẹ́ ṣe é jẹ́ ká wá koròfo ìgbín tó gbónu mẹ́ta èyí tí ò ní ìhò kankan lára koròfo ìgbín agbónu mẹ́ta tí ò lúwo rárá á wá gbá ọ̀gà gbígbẹ mẹ́ta ọ̀gà gbígbẹ mẹ́ta ilá tó kó sórí ìyá ẹ̀ mẹ́ta tá a bá ti rí ilá tó kó sórí ìyá ẹ̀ náà tá a fi kún á wá wá egbò kan egbò giant grass giant grass hmm, mi ò mọ bá ṣe lè pè ní èdè Yorùbá eh, giant grass á gé egbò díẹ̀ á kó sí á wá fi odidi atare kan sí á fi sí á jó papọ̀ tá bá jó papọ̀ tán gbẹ́rẹ́ ráǹdì lọ́wọ́ gbẹ́rẹ́ yíká ẹsẹ̀ náà ọwọ́ méjèèjì ni ẹsẹ̀ méjèèjì ni á wà mú igbá àyà wa báyìí á sì ń gbẹ́rẹ́ mẹ́ta sítọ̀sùn á sì ń gbẹ́rẹ́ mẹ́ta sítòsì á wà wá àyè lẹ́yìn wa náà gbẹ́rẹ́ mẹ́ta lẹ́yìn bí gbẹ́rẹ́ mẹ́ta lẹ́yìn bí àwọn ojú ibi tá a ṣá yìí á wà fi nǹkan tá a jó yìí á fi kún pẹ̀lú àṣẹ ọlọ́run ibi tó bá ti fi àdá ṣáàyàn tá ṣèṣì rìn sásìkò tán bá ṣá wa kò ní bù a bá tiẹ̀ kó sọ́wọ́ àwọn ẹlẹ́gìrì ẹ̀ eh, bóyá wọ́n fẹ́ gba fóònù àwọn fẹ́ gba nǹkan kan lọ́wọ́ wa tó bá fi àdá tó fi ṣá wa kò ní wọlé pẹ̀lú àṣẹ Ọlọ́run